that you're messing around. My name is Dun Kugberigbe. It's been years now that I'm married to Larry Kugberigbe. My name is Larry Kugberigbe. I represent all married men responsible Lánrẹ́ Kògbèrègbè jẹ́ èèyàn tó jẹ́ pé onínú fùfù ni and at the same time ààrẹ tún máa ń balẹ̀ díẹ̀. Irin gbèrègbèrè tó mi nìyí kò máa tẹ́ mi lọ́rùn o. Irin gbèrègbèrè tó mi nìyí kò máa tẹ́ mi lọ́rùn o. Egbele kú egbele, ó lò rí. Ó fi kan gbà kan ni wọ́n ti wà ẹ̀ lórí ẹnu ẹ̀. Telling you what's on my mind, you keep on making fun faces bá ti gbé wá sókè èmi àbá gbé lọ sílẹ̀ tó bá ti ń gbé lọ sílẹ̀ gba ẹlẹ́mi náà máa bẹ̀rẹ̀ wèrè tèmi. bí mo fi ń ba lò apá mi ò ká ẹni tí mo nà tí mo tún làágùn èmi ọkàn lára tún ro tó ní lè nínú fùfú ni. He's a caring man and we understand each other. He's a lovable man. tẹ́ bá kì í ṣe fún ọkọ yín ẹlẹ́n látọ̀dọ̀ bìnní kò lóye. ìgbéyàwó tó perfect à ń pa àṣà ara wa ni and that is what marriage is all about. ọkọ nìkan kọ́ ló ní ilé o òun àti ìyàwó ẹ̀ ló ní. mo ní ní ẹ̀kẹ́ la fẹ́ ṣe sí. keep watching mr and mrs kogberegbe. ẹ máa wo mr and mrs kogberegbe o. Ah, lọ síbi kankan. we love you our family is your family, family. and uh, your family is our family àjọ ń lẹ́yìn àjọ ń lẹ́yìn bó ṣe ń lọ ní tá a bá kọ́ lọ́dọ̀ wa la máa sọ fẹ́yìn àwa náà máa wo nǹkan tẹ́yìn náà máa ń post lórí social media àwa náà àfi kọ́ yìí náà ilé gbogbo wa ò ní dàrú o ẹ̀ pé fifty ẹ̀ hundred kí ni màá tún pé ẹ jẹun mọ́ o ẹ tolerate madam táwọn madam náà ṣe kí ni ẹ má jà o. mr and mrs kò gbèrègbè. We say no we say to no domestic, domestic violence. No pointing fingers, cause you played yourself. Now, take your time, don't let your time take you. Make your money, don't let your money make you. Mo bá jí lówùúrọ̀ kùtùkùtù máa dorí mi mo wà. Mo ṣoríire. O oh, yọ̀dá wọn yẹn. Mo ṣoríire. Mo máa ní ìdá ti confirm. So máa get back lórí kò ní yẹn tí mo ti sọ fún yìí fifteen hundred ò lè ṣe ó yẹ kẹ́ mọ̀ pé ó pẹ́ta ti wà nídìí iṣẹ́ yìí kò ń ṣàánú so ń ṣe nǹkan tó yẹ kó yà alright ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ máa ní ìdàtí pè yín padà hmm, just like five minutes máa pè yín padà máa gé basin alright thank you ẹ jókòó sáré. from Crazy Village Productions. Oh, you're welcome once again. I didn't expect you. Please do have a seat. Home hour for like the minute. Alright, sir. Yeah. Check this in this step. Oh, now I'm going to fix up system. So when it was pé ó ń dúró dè mí nǹkan láti creative village. Ah, àwọn náà ló jókòó yìí. Lanre. Yetunde re o. I can't believe this. Hey! I can't believe this. Uh -uh. Wow. Really? Really? Eh? Really? Yetunde kan náà. <laughs> Irọ́ ni. Ṣé mo wí pé mo kàn mọ̀ pé mo ní appointment pẹ̀lú èèyàn kan láti creative village. àwa ni mi ò mọ̀ pé wọ́n ní mi ti ẹ̀wọ́ orúkọ tó wà bẹ́ẹ̀. ẹ̀yin báyìí lẹ di okùn ẹ̀mí wa mú. okùn ẹ̀mí wa mú àbọ̀rẹ̀ má wà lẹ́yìn. kò sí kankan. ó ní ká wá sáìn náà. ó tẹ̀ ti jẹ́wọ́ ó ti di ṣíṣe. Ah! ojú ẹ̀ rèé ojú mi rèé wọ́n ṣòrí rèé ah, ah, mm, o. Eh, eh, eh, ojú ọlọ́run. ó yọ yàmà ṣàbàtà kí ni. àǹtí ẹ ṣe o. ọ̀ oh, ayẹ́sà oh jí lówùrọ̀ o <laughs> Just like that. This is serious. lẹ́tọ̀ yìí yóò yẹ o ara lè o ara lè o èrò ọ̀nà ẹ̀wá wo ètò ètò tá ń sọ ètò yìí ó kọ́ ni lọ́gbọ́n ó kọ́ ni lóye ẹ jẹ́ ká jọ ẹ jẹ́ ká jọ ìwọ ìyàwó ìyàwó gbọ́rọ̀ sọ́kọ lẹ́nu. bóyá wọ́n sọ pé láti ara obìnrin lélẹ̀ ni ti ṣoríire nípasẹ̀ kínni gbogbo àwọn èèyàn tó ní jù obìnrin lọ́rẹ́ wọn nípasẹ̀ pé ẹ̀rọ obìnrin yẹn papọ̀ mọ́ bísíǹsì tó ń ṣe bóyá ó máa ń kó mọ́tò wọlé ni àbí ó ní ibiṣẹ́ kan tó jẹ́ pé ibiṣẹ́ tó jẹ́ pé kò sẹ́mọ̀ ní obìnrin ni tó sì jẹ́ pé gbogbo nǹkan tó ń ṣe ọjà obìnrin náà ni bó ti rọ́kùnrin tó jẹ́ pé ó ń ta ó ní cosmetics shop tó ń ta attachment tó ń ta àwọn air air condition everything bẹ́ẹ̀ yẹn ṣe àpé irú ọkùnrin bẹ́ẹ̀ obìnrin ni ó pọ̀jù náà àwọn ọ̀rẹ́ rẹ̀ nípasẹ̀ bó ṣe wá ń tà tó ń jẹ́ ẹni tó ń supply tó jẹ́ pé ọjà tó bá ti darí láti kútọ̀nù àti kíní ọ̀dọ̀ ẹ̀ ló ń darí sí tó bẹ̀rẹ̀ sí ní supply tíyàwó rẹ̀ náà sì ti mọ irú bísíǹsì tó ń ṣe láti lẹ̀ kò jẹ́ kí obìnrin bẹ́ẹ̀ kó máa jowú. ọ̀rẹ́ ọkọ mi tán ti jọ mọra rí ti pẹ́ wọ́n wá padà pàdé bísíǹsì wa dà wọ́n pọ̀ ó ń pe ọkọ mi lórí fóònù ẹ̀ló ẹ̀ló ah ọ̀rẹ́bìnrin tá yìí àdúrà ni o àdúrà gidi kí ìfẹ́ ọkọ mi kó mọ̀ wọ́ lára ṣóye yín bísínẹ́sì tán jọ ń ṣe yẹn ni kó rọra mọ níbẹ̀ ìfẹ́ bísínẹ́sì yẹn ni kó wà ní àyà ìsí ọkọ mi kó má di wípé ìfẹ́ wípé ah mo dẹ̀ láìkì bọ̀bọ̀ yìí ó ti pẹ́ tí mo ti ń tí mo ti fẹ́ ẹ ṣáà mọ̀ ẹ̀yin aráalé ó ti yé yín. ẹ káàsán. ẹ káàsán. ẹ kújọ́ mẹ́ta. ẹ kú. ẹ ra ṣé. ẹ wọlé ẹ wọlé kò ní ìgbà ṣèbí ṣe ò dà ní ẹ wọlé. kò lè tó yẹn àti báwo wíkẹ̀ndì yín. wíkẹ̀ndì yín wà alábòsí àwọn Yesterday, Ah. Ó ga gan-an. Ilé small world indeed. No. Mi ti ẹ̀ tí wọ́n sọ pé yóò mọ̀ mo táàmì kan wà tí mo ń fọ́lẹ̀ lọ Instagram mo mọ̀ pé kí ni tèmi gan mo yà sáré yọra mi padà. Kí ló ń wò kí ló ń fọ́lọ̀ mi fún? Ah, ó tó wò ó ni o. Ìran tó yàn gbọdọ̀ ìran tá a wò tán ni o. Anyway anyway ṣàjẹkàtì ẹ̀ gbàgbé gbogbo ìyẹn. Ẹ ẹ̀ wò ó gbogbo ìtàn sọdún ọmọ mm-hmm. ṣé o mọ̀ wípé lọ́dọ̀ wa ń bẹ at PC Autos mm-hmm. slogan wa is leaders in affordable quality vehicles. I know. And koma imagine o we are giving you seventy percent upfront to execute this business. ìyẹn gangan la gbọ́dọ̀ disappoint because our business tá à ń ṣe before now thirty percent twenty percent ọmọ naija wa yìí ìgbà mẹ́gàn lè ní ẹ lọ́ máa ṣe lọ ẹ bá impress wa fún yín but this is like one of i don't know. nǹkan tẹ́mi kọ́ fẹ́ ni wípé mo fẹ́ kó jẹ́ kí n mọ̀ ọ́ sìn báwo ló ṣe fi òpin máa execute business yìí because we are giving you seventy percent off front. ṣé o mọ̀ pé tẹ̀sílẹ̀ tá a bá gba rúbà àwọn contract báyìí ó yẹ kẹ́ ẹ máa rí wa like quarterly ká máa fún yín ní report mm-hmm. but torí tiẹ̀ máa máa wá weekly. <laughs> ṣé kò sí nǹkan mi bẹ́ẹ̀ ṣá. no no no kó o lè mọ̀ pé ṣe yín lọ dáadáa ni. i know. and uh, seeing your face every week náà uh, ìyẹn náà tó wà alright. ìyẹn kọ́ là ń bẹ ìsọjàre jẹ́ ká ṣe mm-hmm. ọ̀rọ̀ kínní. then we will do the job kí n má bójú ra mi jẹ́ mm-hmm. kí n má bójú wọ̀ náà jẹ́ because one way or the other wa tá a fight fún this job àpọ̀ díẹ̀ tí mo kọ́ wọn bá mi fẹnu sí eh, so máa bí sọ pé mo wà màmá máa ṣe é lọ pé tí n bá dẹ̀ fight fún nǹkan mo máa ń fight fún ìwọ náà mọ̀ ìwọ náà mọ̀ pé tí máa ìṣọ́ ló pa Bruce Lee o jẹ́ kí iṣan ò lè pa ẹ̀ ó mọ̀ bá tí mo fight for fún ẹgbẹ́ ìpàdé àwọn àsìkò mọ̀ àwọn boys tó tí n bá dé báyìí ẹkùn dé ni ah, ó lé gbogbo wọn léré dànù. Ọlọ́run ò wá kọ́ wá pọ̀ náà ni òun ló ṣe rí bẹ́ẹ̀. oyè Ọlọ́run oyè Ọlọ́run ah oyè Ọlọ́run. ẹ ẹ but nísìnyí jọ nítorí Ọlọ́run ọ̀rọ̀ iṣẹ́ yìí ó ṣe pàtàkì sí mi gan-an because ah kì ẹ lè ah, lose ẹ lè lose really. lè àwa gan máa ṣiṣẹ́ yẹn dáadáa because eh, ẹ tẹ bá kọ́kọ́ wá kó àwọn cars yìí nǹkan tó yìí impress mi bẹ́ẹ̀ ni pé a kàn fẹ́ ṣe total branding ni okay. so total branding ta fẹ́ ṣe fún yín kò yẹ kó lè pẹ́ ìgbà kan là ń lo àwọn china kan àwọn chinese company mm. àwa kan ti ń ṣe nǹkan wa ní nàìjíríà fúnra wọn sìn so do the total branding a dẹ̀ mọ̀ pé election bọ̀ so ẹ̀yin náà fẹ́ ètè deliver fáwọn tó ẹ má worry ó yẹ ká dúró kó ká ṣetán ká tó kó wá mm-hmm. but every week tó fún ma wá yẹn at least eh. twenty twenty cars gbọ́dọ̀ máa bá mi wá tàti brand. ẹ ní sùn má wà lẹ́ every week. kẹ́ ẹ lè mọ bá fẹ́ ṣiṣẹ́ yìí dáadáa ni. irọ́ mọ̀ wà lẹ́ ah, every week. o yìí tún lè jẹ́ ìwà wọn. ṣé mo ò ní ṣe mí lọ́wọ́ ni. Ah, seventy percent up front. bọ́bọ́ láre ó dà mo ti gbọ́ má wà every week má wà yìí ìgbà tí iṣẹ́ bá ṣe ń dáhùn ṣáà máa jẹ́ kémi máa mọ̀ kí máa deliver eh, no problem máa gbá mi láago tá a bá need láti ríra a máa sọ̀rọ̀ ní meeting ìwọ náà máa pè mí tẹ́lẹ̀ tí bá kọ́ mọ̀ pè mí o oh, call me anytime any day anywhere I'll pick it I'll pick it Ayétúndé mm. mo rántí àwọn kan àtà lọ sí Òmù Èkìtì mo rántí ìgbà kan tá a kàn lọ sí one weekend kan báyìí ah! ah, oh kí gbogbo yẹn ẹ̀hẹ́ kí lè fọ́ pm lọ́la nǹkan. Yeah, 4 p.m. is good. Same place. Okay. Okay. no problem. Oh, man. Oh, today. I miss you anyway. I miss you too. Gbogbo nọtí nọtí ẹ̀yẹ. Ah, mo nà ọ́. Mo nà ọ́. Èmi gbọ́n kẹ́ mo nà Ah, mo nà mo nà ọ́. Àmọ́ màá rán mi létí. Màá máa bẹ́ẹ̀ máa wá lọ. Ṣáà bá mi ṣe iṣẹ́ dáadáa yẹn gangan ní kókó. Màá ṣe lẹ́tọ̀ yìí yé o yé o ara lé o ara lé o èrò ọ̀nà ẹ wá wo ètò ètò tá ń sọ ètò yìí ó kọ́ ni lọ́gbọ́n ó kọ́ ni lóye ẹ jẹ́ ká jọ gbọ́ ẹ jẹ́ ká jọ wò ó ìyàwó ìyàwó gbọ́rọ̀ sọ́kọ lẹ́nu. ọkọ mi ní ọ̀rẹ́ kan tó jẹ́ wípé wọ́n láìka ara wọn láti kékeré lédi yẹn ló láìkọ ẹ̀ o ọkọ mi ò láìkẹ́ bọ̀ ìgbà tọkọ mi pè pé òun fẹ́ fẹ́ ó sọ pé no ó pretend ó dẹ̀ fẹ́ bọ̀ ó pretend ó rò pé yẹn máa máa bẹ òun irú yẹn ń sìn tì náà kò tí ì má rì tó bá rí opportunity pé business da òun àtọkọ mi papọ̀ kí la mọ̀ tó máa ṣẹlẹ̀ so àwọn old friend yẹn ó yẹ káwọn àwa obìnrin lé ká sọ fáwọn ọkọ wa kan tán bá fẹ́ tán bá fẹ́ àlàáfíà torí tílégùn bá lálàáfíà àwọn ọkọ wagun ò lè lálàáfíà ọmọ ò lè lálàáfíà tí ọkọ àyàwó bá ti ní problem inú ilé yẹn máa máa gbóná ni ọkùnrin tó bá mọ̀ wípé òun fẹ́ àlàáfíà kó sún sẹ́yìn ní ìwọ̀nba fún old friend. tọ́sílẹ̀ ni wípé obìnrin tó bá nífẹ̀ẹ́ ọkọ ẹ̀ ẹ̀gẹ́ ti ọ̀rọ̀ mi ṣàṣà ló kó ó lójú obìnrin tó lè fara mọ́ irú nǹkan báyẹn ọkọ náà tó bá ń ṣerú nǹkan báyẹn tí ìyàwó rẹ̀ ò bá mọ́nú ẹ̀ ó fẹ́ ara ẹ̀ rú ni kò sí àjọṣepọ̀ tí ń bẹ láàrin ọkùnrin pẹ̀lú obìnrin tí a ti jọ sọ̀rọ̀ rí lẹ́yìn àlọ́ àwà yìí nìkan náà ló wà láàrin wọn bẹ̀tì wọ́n tó ti márì tó wá ń bá òrí ọkùnrin bá ṣe bísínẹ́sì ẹgbẹ́ ẹ̀ bá ṣe bísínẹ́sì ọwọ́ adóbẹ̀yìn tẹ́ ti jọ jọ́rẹ̀ lẹ́jọ́ ṣe bísínẹ́sì káì àṣà Yorùbá gan ó lòdì séyìn. ètò yìí ó kọ́ni lọ́gbọ́n ó kọ́ni lóye ẹ jẹ́ ká jọ gbọ́. ayé olè o ayé dùn o if no share to go enjoy life. uncle larry ẹ ká ló enjoy life o oh, o no no no. uncle ṣe wọ́rẹ̀. agbára ayé ládùn. mo kì í. ọlá mo ti dá ẹ lóhùn oníṣòwò all right. àǹtí mi ẹ ká sọ wá. báwo ni. wọ́n yìí ah, ah. ẹ kọjọ́ mẹ́ta. wọ́n sí kọ́. àlọ́fíà ló wà ewo lẹ́sẹ̀. ẹ kò ṣe. àǹtí gbà ọ́n ẹ promise pé máa wá last week ẹ wá kí ló ṣẹlẹ̀. wo má bínú iṣẹ́ here and there bínú ó yẹ kó understand jàre o ti bínú nìyẹn. ó yẹ kẹ́ mọ̀ kó tó máa yẹ kí kí ló wá ṣe kí ló wá ṣe. Ah, of course na esun bẹ̀rẹ̀ ó yẹ kẹ́ mọ̀ ó yẹ kẹ́ sí mọ̀ ó ṣàní tẹ promise me last week. ẹ ó dàṣọ tí wàá gbà. Ah. Eh, wà á gbà bọ́ mi ò ní mi ò ní cash lọ́wọ́ mo máa ṣe transfer san yẹn. mo máa rí alert kí n tó kúrò níbí. tó bá gbẹnu ẹ dákẹ́ wàá alert. àǹtí àǹtí kí ló ṣe ọkọ yìí. ṣé o sick. ṣé wọn ọ̀rẹ́. sí ìwọ̀n tó ṣe lọ́dẹ. mo notice lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tí n bá ti kí wọn tí mo wá síbi àbí mo tẹ̀ pàdé wọn anyway tí n bá kí wọn wọn ò ní respond kò dẹ́ṣẹ́ mi nìkan ni máa ń complain mo ti rí pé àwọn èèyàn náà máa ń sọ pé I don't know kì í ṣó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ yẹn ni àbó tí ń ṣe yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀. wọ́n ti máa ń ṣe wọ́n ti máa ń ṣe kò ń ṣe pọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ bọ̀ kí ló ṣe wọ́n. ṣé wọ nìkan ni o notice àbẹ́lòmí náà notice. kò ń ṣèmi nìkan ni mo sọ fún yín ṣán ní mood switch ni or whatever me understand <laughs> ẹ̀rẹ́ kò ń sọ̀rọ̀ ẹ̀rín lélẹ̀ náà ọ̀rọ̀ tó serious ni mò sọ fún yín. wo filanre sílẹ̀ jàre jẹ́ kí lanre wà filanre sílẹ̀ mi mọ wáìdì máa máa bọ́dà ara yín lórí ọ̀rọ̀ láàrin. mo ní ìdàtí bọ́dà ara yín ó ro ní àánú àbí báwo ni yorùbá ṣe máa ń sọ ó ro ní àánú náà àwọn kan lè déédéé wá wọn mọ̀ ọ̀kan tó ju wọn rí tó fún wọn lọ́mọ náà. lẹ́tò yìí kí ó yẹ o ara lè o ara lè o èrò ọ̀nà ẹ̀wá wo ètò ètò tá à ń sọ ètò yìí ó kọ́ ni lọ́gbọ́n o ó kọ́ ni lóye ẹ jẹ́ ká jọ gbọ́ ẹ jẹ́ ká jọ wò ó ìwọ ìyàwó ìyàwó gbọ́rọ̀ sọ́kọ lẹ́nu. fámìlì ìyàwó ọkọ gbọ́dọ̀ yájú sí fámìlì ìyàwó níjọ́ téèyàn ti lọ fẹ́ ọmọ ní ọ̀dọ̀ tiwọn wọ́n ti di fámìlì èèyàn in fact fámìlì ìyàwó èèyàn ní láti respect wọn ju fámìlì èèyàn gangan lọ bí yorùbá ṣe ń ṣe nìyẹn nílẹ̀ yorùbá kò bójú mu kí ọkọ kó máa kó máa hùwà tí ò dáa sí fámìlì ìyàwó ẹ̀ ìwà burúkú nílẹ̀ yorùbá tọkùnrin bá ti ń kanra ó béèrè nǹkan kan lọ́wọ́ àbúrò ẹ̀ tí ò bá ti jákọ́ ọkùnrin tó ń kanra tẹ́lẹ̀ o tí ò dẹ̀ láhùn tó wá bẹ̀rẹ̀ sí kanra lójijì ó definitely nǹkan kan ti ṣẹlẹ̀ ní àdúgbò yẹn tọmọ yẹn ò yọ̀ǹda tó bá jọmọ tó lóòótọ́ ń ṣe ló yẹ kó pe àǹtí àǹtí mi oníyàn ẹ má bínú nǹkan báyìí lọkọ yín béèrè tó mú wọn kanra èèyàn á tètè take a step. kíní yẹn wá láti ọwọ́ ìyàwó because ó ti fi ó ti fi ó ti fi ó ti fi ra ẹ̀ wọ́lẹ̀ níwájú ọkọ ẹ̀ àti níwájú àwọn fámìlì ẹ̀. ẹ kí wàá ní tiẹ̀ báyìí sìn ó kà mí lára òun ni mo ṣe ń sọ ó kà mí lára ìgbà tá ẹ̀ ń béèrè ọkọ lọ́wọ́ ọlọ́run ah. ọkọ lásán lẹ béèrè ẹ béèrè ọkọ aláàánú. ẹ wá ń bíbá yìí o ò lè wá sílé mi kó wá máa sọ̀rọ̀ sí kó máa máa insult ọkọ mi bíbá ó gbọ́ àbò dáhùn so kòkó rẹ̀ tó fẹ́ máa lo àbò ṣètò dúró. àǹtí mi ò níbi tí mò ń lọ a máa ní àwẹ̀ àti àdúrà fún ọkọ yín adẹ̀jọ́ máa gba àwẹ̀ àti àdúrà. irọ́ ọ̀wọ́ ló máa gbà á ṣó ti gbọ́ àwẹ̀ àtàdúrà wo ló máa gbà sórí ọ̀rọ̀ ẹnu ẹ̀yẹn tó bá ti jẹ́ kẹ́nu ẹ̀yẹn kó ṣùṣì bẹ́ẹ̀ yẹn ń sìn nǹkan tó wá gbà yẹn wò ní rí gbà bíbá yẹn lé ni o ti rí gbà ṣé ló já jókòó síbẹ̀ kó wá máa bó kó wá máa bú mi kó máa béèrè nǹkan tí mo fẹ́ jẹ lọ síbẹ̀ kó lọ wá nǹkan tí mo fẹ́ jẹ. Oh, kí lè ní sílé ìwòyàn ní ká má sọ fún yín lọ àbójẹ biribiri ó já wá wá lọ. ok ó ti gba transfer yẹn ṣe ti gbọ́ owó yẹn ò ní rí gbà bá mọ̀ kó fẹ́ gbowó kó gbé ẹnu ẹ̀ kó gbé dákẹ́ kó má sọ̀rọ̀ bí báyìí náà. ok ma continue kó ma sọ kó wá owó yẹn gbà wá rí. ayé ò lè o àwọn àwọn owó lọ́gba rẹ̀ fúnra ẹ̀ ìwọ mi ò rorúkọ ẹ̀ mẹ́. ó máa jẹ́ ẹ̀rọ yìí o. jẹ́ kò jẹ́ sórí kò jẹ́ síìtì kò jẹ́ sọ́nà kò jẹ́ sí gbogbo ara ní gbọ́. àwa ò rẹ̀ òun náà ní jẹ́ tó gbọ́ irú ẹ̀ náà ló ń jẹ ọ̀rẹ́ pẹ̀tẹ́ tún bọ̀ ọ̀rọ̀ yẹn sọ kó wá ní owó máa transfer àwọn bàbá báyìí ní wọn kọ́ tó pẹ́ pẹ̀lú ọ̀rọ̀ pọ̀tì ẹnu ẹ̀ ló wà ẹ tí ò ń gbólówó nu àwọn ètò ọ̀nà máa gbé wálé. mo ti fẹ́ ṣàmì o àárí wíṣà sí. lẹ́tọ̀ yìí yẹ́ yẹ́ o ara tá ń sọ ètò yìí ó kọ́ ni lọ́gbọ́n ó kọ́ ni lóye ẹ jẹ́ ká jọ ẹ jẹ́ ká jọ ìwọ ìyàwó ìyàwó gbọ́rọ̀ sọ́kọ lẹ́nu. kò dáa kí ọkọ máa hùwà tí ò dáa fún àwọn àna rẹ̀ torí pé orò lànà ẹni tó fún lódìdí ọmọ kò jẹ́ kó máa hùwà bẹ́ẹ̀ sí wọn. kò dáa kí ọkọ yájú sí àwọn ẹbí ìyàwó ẹ̀ nítorí pé kí ni wọ́n ti kọ́kọ́ ṣe ohun tó tọ́ fún un nípa fífún un ní ọmọ wọn so ó ti fi ìfẹ́ hàn wọ́n nífẹ̀ẹ́ wọ́n rí gẹ́gẹ́ bí ẹni tó dára wọ́n ti fi ọmọ fún un so kò wá yẹ kó jẹ́ pé àbùkù tàbí ìyájú sí ló máa máa fi san fún ẹbí yẹn. ìwà tí ọkọ bá rẹ̀ máa wò á jẹ́ ìwà tó dáa sí ìdílé ìyàwó ìwà tí ìyàwó bá máa wò á jẹ́ ìwà tó dáa sí ìdílé ọkọ kó wọ́n bá sí ẹ̀tanú ní àárín wọn tó tó bá ti pé ẹ̀tanú ti wà ìgbéyàwó yẹ kò lè dán mọ́ná rárá ó ṣe wù kó mọ́. kúrò mi obìnrin tó bá wá mi wá tọkọ mi ń kanra mọ́ ẹ mọ̀ pé àwọn ọkọ wa yìí wọ́n ṣe trust ó lè jẹ́ pé bàbá ti sọ pé bò ní o yìí ò ní rárá ṣó yẹ yín á wá di pé ó ń kanra tó bá gbégbá kò mọ̀ gbé tó bá gbé àwò mọ̀ gbé mẹ́wàá wò pa mo lè bẹ àbúrò mi pé kí ló ṣẹlẹ̀ tí bàbá alágbájá ṣe ń kanra ẹ̀ mọ́ ẹ̀ ó pọ́sibù kó má fẹ́ dalé mi kò ní sọ fún mi bàbá alẹ́ ọ̀dọ̀ tiwa náà wọn ní fẹ́ sọ pé à àbúrò ẹ̀ yìí ó dùn o ṣó yẹ yín kọ́ mọ́ jẹ́ pé ìgbàanù òjijì ó wà fún wọn ìyá kan ìyá padà mọ́ bẹ́ra wọn lórí bẹ́ẹ̀dì pé ìgbàanù tí mo fún yín lẹ́ẹ̀kan yẹn má bínú àmọ́ yẹn náà tayọ àyè yín ṣé mi ò dáa tó ni ṣó yẹ yín àbúrò mi ọkọ mi tó bá ń kanra má àbúrò mi á jẹ́ pé request fún nǹkan kan kò fún ni. lẹ́tọ̀ yìí yóò yẹ o ara lè o ara lè o èrò ọ̀nà ẹ̀wá wo ètò ètò tá ń sọ ètò yìí ó kọ́ ni lọ́gbọ́n ó kọ́ ni lóye ẹ jẹ́ ká jọ gbọ́ ẹ jẹ́ ká jọ wò ó ìwọ ìyàwó ìyàwó gbọ́rọ̀ sọ́kọ lẹ́nu ẹ. ayé olè o ayé dùn o ìfúnṣẹ́ tó o lè jẹ́ láì o we go jẹ́ láì o. na here i dey today i no dey go anywhere. agbára ayé ládùn make we understand. Ah. ju nígbàgbé mi ò wálé mo ti mọ̀ kó wọ̀ náà ló ń pè ẹ lódùn ní báwo ni mo kúkú ti close o bí mo ṣe close báyìí mo bá drive out jẹ́jẹ́ mi jẹ́jẹ́ mi mo drive lọ sí nearest bar wọ́n ní èsì ń bẹ̀ mi ò jókòó sínú ilé mo jókòó síta atátẹ́gùn sí ń fẹ́ sí mi mo máa wà ń bí di eleven pm bẹ́ẹ̀ ni mi ò wálé ah, èmi ò wálé o ibi ni màá ṣe fàájì mi wọn ò tò mí lẹ́jọ́ wọn ò fi ẹjọ́ tí ò kàn mí lọ̀ mí èmi nìkan mò ń gbádùn ayé mi atẹ́gùn àlàáfíà ń fẹ́ sí mi ó ṣẹ̀ mí èmi ò kàn wálé ni tó bá dé bí eleven yẹn ṣó mọ̀ ara ti tutù ó possible kí wọ́n ti sùn mákàndínlé máa ṣáwà ni. <laughs> irọ́ mo wà okay mo wà okay fọkàn balẹ̀ kò sí nǹkan tó ṣe mí tráfíkì gan ò mú mi it's a beautiful evening <laughs> wọ́n mi ò wálé jọ fi mí lẹ̀ kò sí nǹkan tó jọ. na loving to keep marriage o. Oh. Ah, ah, love. Oh. na trust me to keep marriage o. Oh. Ah, ah, trust àti gbọ́ráyé ló ti bẹ́tà. gbọ́ráyé o. make i respect you make you respect me o. respect me. na love me to keep marriage o. ah ah love o. na trust me to keep marriage o. ah ah trust o. àti gbọ́ráyé ló ti bẹ́tà. gbọ́ráyé o. make i respect you make you respect me o. to keep marriage o. Oh. ah ah trust you. àti gbọ́ráyé ló ti bẹ́tà. gbọ́ráyé o. make I respect you make you respect me o. Oh. respect me. na love me to keep marriage o. Oh. ah ah love you. na trust me to keep marriage.